mo kí gbogbo ojú tó ń wò mí lénìí àti gbogbo etí tó ń gbọ́ mi mo kí yín káàbọ̀ sórí ètò ìṣẹ̀ǹbáyé hmm. orúkọ tèmi ni Ṣọládé ọmọ bíbí inú Fátígàṣayé Ògúnlànà tí gbogbo yín mọ̀ sí ìyá àṣà atọ́kùn ètò ìṣẹ̀ǹbáyé yín náà ni ẹ kú ti mọ̀ wípé a máa ń lọ káàkiri ilẹ̀ Yorùbá láti lè mú bí àṣà wọn bí ó ṣe rí wa a wà ní ìlú Ìdànrè ní ìpínlẹ̀ Ondo níbi tí wọ́n ti ń ṣe ọdún Orósùn. bàbá wa akọ ọdún akínyèdùn ẹ bá wa kí àwọn ará ilé orúkọ yín àti oyè tẹ jẹ nídọrẹ. ẹ ṣe gbogbo àwọn ará ilé mo kí yín o àtẹ̀yìntẹ́ wa láti dálẹ̀ káàbọ̀ ẹ dá fún gbogbo yín o èmi ni high chief aswelo ọmọ egun amaja ní ọdún tá a ṣe yí bàbá mi ló ní ọdún yẹn bàbá bàbá bàbá bàbá bàbá mi ni mo ṣe pé bàbá mi o bàbá mi kó ń bẹ̀ afẹ́lómi lóye àbúrò bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dìgbà tó kù. ní gbogbo àwọn aláwo yẹn pátápátá àwa ló máa ń rán wọn níṣẹ́ ẹlòmíín lè sọ pé òun ni ìgbà sọ pé òun ni àwa sọ pé òun ni ẹ bá rí kíní kẹtẹkẹ yìí síbẹ̀ yẹn a máa pè ní àjàlé. àjàlé. àjàlé kò sí méjì ẹ ní gbogbo lẹ́yìn tẹ bá ti wọ báyìí tẹlẹ. kí ni iṣẹ́. iṣẹ́ ẹ ni pé gbogbo ìlú lọ́kùnrin lóbìnrin èrò oko èrò omi àlejò ọmọ nílùú kó máa dáa fún wọn ẹni tó bá fẹ́ jà kò gbọ́dọ̀ jà kẹjọ́ má ṣẹlẹ̀ káàbùrú má ṣẹlẹ̀ káwa ti ṣe bẹ́ẹ̀ irọ́ ni kò lẹ́wọ̀ ìgbà tó yọ bá ọba àlùwà tó sọ pé ó wù ú kì í ṣe mí o àwọn bàbá bàbá bàbá bàbá mi tó bá ti wù ẹ́ wàá máa fi kàn báyìí wá wàá máa fi kàn báyìí wá wàá máa fi kàn báyìí wá lọ́dún ó lò wá ṣe ṣé wàá ṣe ó lò wá ṣe ṣé wàá ṣe ọdọọdún ló fi wá. ìyẹn sọ́dọ̀ àjàlẹ́ yìí. ẹ o àwa fún mi tiẹ̀ ṣùgbọ́n wọn ò lè ṣubú láti ṣe é ẹnu mi ò lè fún láṣọ yìí kó má lè fọwọ́ kó má dọ̀tẹ́ lọ́pọ̀ níbi tiẹ̀ tẹ́ bá wà ń bẹ̀ tẹ́ bá lọ bẹ̀ tẹ́ bá wà á mọ̀ pé kò sí ní gbogbo ìgbà yìí bẹ́ẹ̀ ni torí bá gbé lè ṣó yẹ owó pẹ̀lú ẹ̀rẹ̀ wọ́ọ̀sì ní ilé àná ẹ̀rẹ̀ kan lọ́dún la mọ̀ ń ṣe òun ni mo bá jòkó sí bí òun jòkó dì. ṣé wọ́n máa ń ṣọdún àjàlé yìí lọ́sẹ̀ yìí. a ṣàṣà every year ni hmm. a máa sọ pé ọdún ẹ̀rùn ìgbà yẹn ni kábíyèsí wa fún ẹ̀ pàápàá a kó gbogbo ìgbà tí mo sọ fún yẹn a kó wa. bí wọ́n fẹ́ jẹ́ ṣùgbọ́n a ṣe o a máa pè ní ọdún ẹ̀rùn àwa gbàṣẹ tá à ń pè ní ọ̀dà òun là ń pè ó wá gbẹ̀rún á gbẹ̀rún á ń fádún. ìyẹn kábíyèsí. ẹ o kábíyèsí pé ẹni tó kù kó kẹ́lì mọ̀ pé àbámi ìbò yẹn jẹ́ olórílùkọ olóko wa wá bí. ó ti tó ọdún mélòó tí àjàlé yìí ti wà níbà. ó a ò dé bí bàbá bàbá bàbá mi kì í yẹ kó gba ọdún àbí gba márùn ọdún kò lójọ́.

ṣòkòtò ata gan kò gbọdọ̀ wọ̀ ata pàtì kò gbọdọ̀ wọ̀ títí tó bá fẹ́ tọ́ o òun lóore. kò gbọdọ̀ wọ̀ ṣòkòtò kò gbọdọ̀ wọ̀ pátá. kò tún bẹ́ẹ̀ kò tún bẹ́ẹ̀ aṣọ ni bó lọ èkó bó lọ ìbàdàn wọn lè fi ẹyin sí èkó wọn eh, ilé ìwà ilé oníyànjú gbogbo aṣọ tó bá ti wọ̀ gbogbo ẹ̀ lónìí. ló máa ní àpò. ẹ eh, wà á dẹ̀ ní sí àwọn ìgbà aláwọ̀ o ó wọ ṣòkòtò àbí ó wọ pátá fàmí ara ẹ̀ wéwu ó fi ẹ̀mí ara ẹ̀ wéwu kò gbọ́dọ̀. lẹ́yìn yẹn tún kọ́. lẹ́yìn yẹn èèwọ̀ tó wọ̀ ni pé láì tí ìjẹ́sí nílùú yìí ọdún gbọ́dọ̀ fi wọlé yìí kò sẹ́ni bẹ́ẹ̀ nobody ìkẹta sí tí obìnrin tó bá gbé à ń pe ní ìhá níbí kìnìún ọ̀pẹ mm-hmm. tó bá ọ̀pá ìyá rẹ̀ tó bá gbé di igi dábà ti rí bẹ́ẹ̀ àmú àsànjá àsànjá mm-hmm. ah, ká tó fi àfilẹ̀ àìlọ́ ṣe tutù ẹ̀ ló yé bẹ́ẹ̀. tí ò bá mọ̀ nǹkan. ó mọ o kò mọ tó bá mm-hmm. ti jẹ́ ìdẹ̀rẹ̀ tó bá jẹ́ àlejò a lè sọ pé wẹ́ẹ́ ìgbà tó kù ó yẹ stéèkì ní àgọ́ abèlówó balẹ̀ ẹ̀ ìyá ó sọ fún olóhùn sọ fún ah, balẹ̀ ló máa jẹ̀bi ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ àgbà lọ́wọ́ balẹ̀ yẹn o máa sanjá. lé pé kò sọ fún yẹn asún kí ajá nìkan agba gbogbo ètùtù lórí ẹ bó ṣe bó bá ti ṣe. kí wàá ní àwọn nǹkan ètùtù tẹ fi máa ń bọ kí ni àwọn nǹkan tẹ fi máa ń bọ. Ah, nǹkan tá a fi ń bọ pọ̀ ìgbé ìdókèjì yẹn akakú ìgbẹ ohun yóò fẹ́ ẹni jẹ défé bọ ẹni jẹ gédégédé ṣùgbọ́n ẹ kà fẹ́ bọ èèwọ̀ akókò adìyẹ ìyẹn ẹlẹ́jẹ̀. dùn èké ègbè ewúrẹ́ tìrì kẹta fi bọ́ nìyẹn àti obì pa obì fi obì pupa tó obì fi. ṣé èèyàn kàn lè wá kó kàn wọ pé mo fẹ́ bọ kínní yìí. tó bá wá fún àlàáfíà ara ẹ̀ ó lè ṣe nǹkan tó rí tó bá fẹ́ wá nǹkan tó á mú wá nìyẹn tó bá béèrè tí wọn bá ní kó mọ ìkéde wá kì í ṣe pé kó mọ kókó tá a bá ní kó mọ kọ wá pèsè pé kó mú pé gbé wá bó sì gbé la ni kó mú wá kó mú pé yàtọ̀ mú ṣùgbọ́n ẹni tí tó bá fẹ́ mú wá òbí gbẹ̀dọ̀ pẹ̀lú ẹ̀. èyí já sí pé ẹ máa kọ́kọ́ béèrè pé kí ni ẹlẹ́dẹ̀ ẹ̀rọ mọ kó tó di pé mo wá. ẹ bàbá wa kí ni wọ́n ń pè eléyìí. eléyìí èyí tó ń wò yìí la ń pè ní ká bá korúkọ àkà korúkọ ìwọ ni o lè mọ. ẹ pè nítorí àwọn ọmọ ilẹ̀ káàró jùrè wọ́n lè rè. ọ̀hán yín ọwọ́ méje òògùn. ọ̀hán yín ọwọ́ méje òògùn. ọwọ́ méje òògùn. ọ̀sán yín ọwọ́ méje òògùn. ọ̀sán yín ọwọ́ méje òògùn ló wà bẹ́ẹ̀ mm. o gbọ́dọ̀ wọ bẹ̀bẹ̀ yẹn mm. mi èmi fún àmì tó wà mí mo gbọ́dọ̀ wọ bẹ̀bẹ̀ yẹn. kí ló dé. ah ń jíjí ní nǹkan tó wà bẹ́ẹ̀ ti wà bẹ́ẹ̀ ṣé ọ̀sán yìnyẹn ó máa ń sọ̀rọ̀ ẹ lè kì í tó sọ̀rọ̀ hmm. èmi tó fi ń sọ̀rọ̀ tó bá gbọ́ ká tó bá fi kàn lélẹ̀ yẹn tó bá fi lé àbí aṣọ yìí àbí eléyìí tó bá fi lélẹ̀ tilẹ̀ bá ti mọ́ òun ní bá ń bẹ̀. èèyàn ní ba. a mú bó ṣe bàtà yìí tẹ́ bá kó lébẹ̀ yẹn òun ní bá ń bẹ̀ a kò wọlé ẹ̀ bólógbò tó bá bímọ lérí ìgbẹ̀yẹn tó bá ti fojú ojú àfọ́.